wọ́n ní ẹ̀ẹ̀kan ló máa wọ àjẹ́rẹ̀ ìjọ nàìjíríà wọ́n ní seventy two bẹ́ẹ̀ àwọn ẹ̀ẹ̀kan ló máa wọ ìjọ náà wọ́n ní ìjọ àlẹ́ muhammad sọ̀rọ̀ ó kú sí seventy three wọ́n ní àwọn kan ló máa wọ ìjọ náà bẹ́ẹ̀ ok wọ́n á rò pé níjọ́ kí náà nọ́mbà ti ṣètàn tó ṣe ọlọ́run tọ́lọ́ lè kó nínú ọgbà àjọ náà òun pẹ̀lú yẹn wípé àwọn tí ọlọ́run fẹ́ dá tọ́lọ́run dá yìí pé òun máa ṣe wọ́n lọ́nà pé ó lọ́run lára di ìgbẹ̀yìn gbà pé òun máa níjọ ju ọlọ́run lọ. lókè náà ṣé ìgbà tí ó ti fi seventy seventy three seventy four wọ́n ní ẹ̀rọ kọ̀ọ̀kan ló máa wà níjọ́ náà bẹ́ẹ̀ ṣé àwọn ọjọ́ yẹn ti ń pọ̀ ju ti ọlọ́run tó fẹ́ wọ àjọ náà alhamdulillah ṣọ́fẹ́ sọ́lọ́mọ́ ọ̀sánbà tí ó lọ́wọ́ pàá sán àwọn bàbá tí wọ́n bèèrè ní ẹ̀sùn lórí wípé àwọn náà lọ́rọ̀ ọba wọn dẹ́ sàpá nígbẹ̀ púpọ̀lọpọ̀ àgbà níjọ sí wọn náà ọ̀rọ̀ ni pé àdíjáká ẹgbó ni ló ṣe ni pípé jù àwọn ẹ̀yẹn jùs wọ́n pín sí 71 nílẹ̀ ìnàṣọ́rọ̀ christians conference 2 àníbìlẹ̀ ẹ̀kọ́ máa bọ̀ ìjọ àníbì christian 3 kò ní sàtàfà pàdé ìlú máa dà sàdàtà ọ̀sẹ̀ ẹ̀yìn pàkóòlù hafina ìdáwà àkọ́rọ̀ gbogbo ẹnu náà lọ 2 ọ̀nà náà lọ ẹyọ ọ̀kan ló máa wà jẹ́nà náà kí wá jẹ́ kó pín pẹ̀lú pé by name gbogbo tí wọ́n sọ pé pé pé yẹn kí sí by name by ideologies pẹ̀lú ideology that is in tó dìsẹ́mì tó ẹlẹ́ pa ó kọ bí mẹ́wàá ẹ̀pápọ̀ sí bí ideology kan omi lè 100 gan gbogbo wọn yẹn ó kọ oríṣiríṣi wọn jẹ́ òtìgàn fẹ́ràn ni wọn gbogbo àwọn for example àwọn kawarij nípìlẹ̀ wọn pé ní kawarij but lẹ́ni à ń pè wọn ní tekfiri àti tekfiri àti kawarij kankanáà ni wọn wọ́n yọ mùsùlùmí kó nú ẹ̀sìn lọ́nà ilẹ̀tọ̀ wọ́n ni kèfèrí ni èyàn fàtẹ̀síbà kèbèrí ní wọ́n dẹ̀ máa pín kèbèrí ọ̀hún directly physically orú ìyẹn ni ó kọ̀ọ̀kan náà jẹ́ tó pé problem táwọn tọ̀ náà ní láwọn ilé náà ni àjọ kan tí wọ́n náà láwọn náà ní so therefore nǹkan kan náà ideology ni àníbìdó jẹ́ ti kódà aláwọn àfẹ́ẹ̀sì tí wọ́n máàkì gbogbo ẹ̀kọ́ lọ́mù tí wọ́n dẹ̀ sí ṣe àlàyé rẹ̀ àníbà sọ pé àwọn ọ̀kan padà wá wálẹ̀ àwọn níbi ọlọ́run wọn ò ní tẹ̀lé ìlànà àwọn níbi ọlọ́run wa wọ́n ń pẹ̀ máa jẹ́wọ́ àwọn èèyàn ní jẹkújẹ àníbi ni ẹni bá wá jà wọn lógun pẹ̀lú ọwọ́ rẹ̀ kò ṣe dá bá jà wọn lógun pẹ̀lú ẹnu rẹ̀ kò ṣe dá ìgbé tó bá jà tó bá jà lórí pẹ̀lú ahọ́n rẹ̀ kò ṣe dá ọlọ́ àdínì ni wàlé ìsàmì wàrọ̀ ìdáríkà ọba àti ẹ̀lẹ́mà wàlé ìsàmì wàrọ̀ ìdáríkà ẹ̀ hábà àrùdàlì nàìjíríà kò sí gbàgbọ́ tó tún kéré tó jọ yẹn má tí bá dáhùn ẹlùmí tí wọ́n wá lẹ́yìn àwọn ẹgbẹ́ lọ́ba tẹ́ náà kí wọ́n lọ síbi tí oníbèrèbèrè gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ òun ni pé ọ̀dà àti wá rí pé gbọ́yàgbà tí àṣìtàn tó lọ ní pé kó lọ́wọ́n bá ní pé kó jáde kúnnà ọgbà wọn fa iná karọ̀ yìí ó ti tẹni tí ó jẹ́nà sí kí ọlọ́wọ́n bá ibidọ́dún ọlọ́wọ́n bá kọ́ máa tẹ̀lé ọlọ́ ìlàyọ́ mọ̀ kẹyàmù aláwọ̀ ibidọ́dún ọlọ́wọ́

láti pé káwà mùsùlùmí ó kádàrá yé bọ́lọ̀ sí dẹ́ni kọ̀ọ̀kan ẹ̀mí kọ̀ọ̀kan ti ní irú nǹkan tó yà aláhàpá nínú mọ̀rọ̀ ti gbọ́dọ̀ padà ẹ jẹ́ ká ká méjì fún ara o àkọ́kọ́ ni pé ẹ̀yẹ́mọ̀

kò tí mẹ́ nǹkan tí ó ṣe àbí àti mọ̀kankan tí ó ṣe kò tí lẹ́sẹ̀ lọ́rùn kankan tó bá kú ọlọ́run ti mọ̀ ipé tẹ́lẹ̀ ìbá gbọ́rẹ́ years láyé kí ni ọya ọlọ́run ti mọ̀ kò ní dí o tí ó bá dì ọlọ́run ti mọ̀ tó lè ààrẹ ọlọ́run tó lọ́wọ́ ìlú tábá dáa padà ẹmọ́ lọ sáyé ẹlọ tó ṣẹ́ṣe láàárín ọmọ àwọn nǹkan tó gbé ọmọ náà ìwọ́n tó kàn ṣe ìtọ́lọ̀gbà ọdá tí fẹ́fẹ́ padà ní ẹ ti rí náà báyà ẹ̀dẹ̀ ti ráàdì jẹ́mìnà ọyẹ lọ sáyé ọlọ́run jẹba padà dé tọ́ọ̀gì tí wọ́n yà tó gbé ọwọ́ náà àìkírùn tó gbé ọwọ́ náà ìrànù tó gbé ọwọ́ náà òun ó padà máa tó ṣe láyé bìí òun ní pé ṣe wá rí ìmọ̀ ọlọ́run ọba tó ti ní lérí ẹ̀mí kọ̀ọ̀kan yẹn ọwà lọ kọ́ kalẹ̀ eléyìí bó ṣe rí ìjọ ẹ̀jẹ̀ eléyìí bó ṣe rí ìjọ ẹ̀jẹ̀ gbogbo tí ó ṣe tí ó ṣe tí ó ṣe ìmọ̀ ọlọ́run ọba tó síwájú yẹn ló pàgbègbè láti ẹ̀kọ́ yá máa kọ́ rẹ̀kọ́ náà ṣẹ́rí bọ́lọ̀ ṣe dá omi ènìyàn nìyẹn ó wá dá wa lónìí rànràn ẹlòmí wà sí tẹ́lùmí ìgbọ́gbọ́ sókún fún ṣọ́ ma ronú ẹlòmí ọgbọ̀ yóò tó ma rẹ̀ rìn èmi kò kàn yíò yẹn yàtọ̀tọ̀ bọ́nà ṣe dẹ́ ìmọ̀ ìyẹn yẹn bá ṣára ní ó dá ó yàtọ̀tọ̀ kò jọra wọn náà ṣe wá rí ìbá ti ti ìbìlísù yẹn Ọlọ́run ti mọ bó dápọ̀ fún ṣe rí ní tó jáde látara adam ó ti mọ̀ ó ti kọ́ understand ṣe rí ìsù yẹn òun jẹ́ sábà bí aburú ni Ọlọ́run bá lásán látara ti dáwọn ènìyàn òun gan ní tó sọ márùn-ún pé wà kọ̀ lílò ní ìbádi ṣakúrò èèyàn díẹ̀ ni ó máa dúpẹ́ nínú wọn èèyàn díẹ̀ ni ó máa ṣe dáadáa ọlọ́ọ̀bà lásán látara ó tún sọ pa ìbìlísù ó ní pé òun o láàmùdánà mínú nàṣí ìbámọ̀ fúrúdọ̀ àwọn tó wọ́n mọ̀ mú nínú wọn ìgbà tó kan náà wọn ní tafsir tó fẹ́ máa túnú àwọn àgbà àwọn oúnjẹ wá gbé ìgbà tó nàṣí ìbámọ̀ fúrúdọ̀ tó wọ́n mọ̀ mú ní pé wọ́n mọ̀ mú 999 nínú 1000 lọ́mọ̀ rí kó wọ́ wọ́n náà òun ó dè máa mú àbá tí ìbìlísù dáyẹ̀ kó ti mọ̀ ṣẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ yẹ̀ lọ́tẹ̀lé àyàmìyàn díẹ̀ báyìí náà ẹ̀dá tó lọ ń dọ́ mi nìyàn kìí sí gbogbo àwọn èèyàn lọ́gbàdùn ìtawà náà mi ó lọ ṣe tọ́ mi nìyàn ni náà ibi tàbá gbé lọ ní pé ọ̀dà ṣé ìgbà tó lọ fẹ́ dọ́ mi nìyàn táwọn láìka sọ pé ọfẹ́ dáhùn tó pé wọ́n tẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n máa ṣe aburú lórílẹ̀ tọ́lọ̀ sọ pé ìní àìlẹ́mọ́lá tààlà mọ́ mọ́ tẹ́ẹ̀mọ́ òun ni pé ṣe rí ìrádàtùlọ́yí a ní ìrádàtùlọ́yí alkọ̀níyà wá ìrádàtùlọ́yí aṣẹ́rẹ̀ẹ̀yà òun ni pé bọ́rọ̀ ṣe fẹ́ káyé orí dìsáyìn ayé lọ́dọ̀ lọ́wọ́ lọ dá fíra ọ̀nà òun lọ dá mọ́sàlù òun ló dá wà níbi ọlọ́run ó dá ìbìlísù tí ó dá sẹ́ẹ̀rí ó dá sẹ́ẹ̀bú ó dá ogbò ògùn bẹ́ngbọ̀ngbọ̀ ìdán ìyálà ìyá gínígíní kan gbogbo tí wọ́n parí olónìí yìí ọlọ́run rán mọ̀ láìka méjì sáyé ó wá tré ní àwọn èèyàn lórí èyí ó wọ́n wá ní mú ọ̀dẹ̀ ní kọ́yìn wà látẹ̀ fún mọ́ pẹ̀lú ọlọ́run náàrùn fìtínà àdánwò làwọn jẹ́ àwọn ẹ̀dẹ̀ lọ kọ́rọ́dọ̀ wọn ògùn àpìpá ògùn táwọn bá fi ya ọkọ àti ìyàwó táwọn bá fi ya ọ̀rẹ́ méjì táwọn fi yọ ọmọ sí àtọ̀gá wọ́n dẹ̀ kọ́ ọlọ́run ló dẹ̀ sọ̀kà òun ní pé ọlọ́run wá kó dáadáa burúkú ní zìnà ní olè jíjà ní kọ́ọ̀tù ní Eh, alkọ̀ ní mọ́sálásí ní ilé awó ní ìjọba bẹ́yà sí ọya láká ìwá ní mo ti ṣe fọ́ etí ní mọ́ fi gbóòdòdó ẹ̀yìn ìyẹn náà gbogbo dáadáa báwà sí ti wá sí ìdí sí àwọn kan náà fi mọ́tò wọ́n fi polo sí náà wọ́n dẹ̀ mọ́ jó wọ́n lùlù sí wọ́n dẹ̀ mọ́ yóbìnrin hóhó ẹ̀hẹ́ apáhán ọdẹ́ bí wá sí òun pé láwà ní ẹbẹ̀rún ọlọ́run ẹsẹ̀ kìníkà òkú pẹ̀lá ń dáadáa lè ọlọ́dọ̀ pé wọ́n náà sí wọn sọ wáhà ọlọ́ni mo fi ẹ̀mí ẹ̀mí búra fa alámọ́ha fújúra wa takwá ọlọ́ni kò kí n tí ó dá wọn ti lùmí ẹ̀ ìbẹ̀rù ọlọ́run wọn ti lùmí ẹ̀ ọlọ́wà ní port abraham zakaha ẹni bá wá jọ pé ẹ̀mí tó lọ́n dá àti tọ́lọ́n fi mọ́ ọ̀dọ̀ abraham zakaha ẹni bá wó bẹ́ serious tó sí trite tó dúró dáa ọlọ́run ti jèrè ó dẹ̀ darapọ̀ báwọn yẹ dáadáa àwọn oníbàjẹ́ ọgbà ẹgbẹ́ kan ọlọ́run ti jèrè ọ̀pọ̀dọ̀ kọ́ bá ma ń dà sáà ẹ̀bà ní nóò òun ò rí bá wọn gbóhun ti ṣe tó ń ní ọlọ́ni ó ti sí orí burúkú kọ́lọ̀ má jẹ́ ká sí orí òun ní pé bọ́lọ̀ ṣe fẹ́ ká yé orí yùn tẹwàá ìrẹ́lẹ́tẹ̀ láyà ṣàríyà ọlọ́ọ̀bá ní bóhùn sí design tí ẹbí ìjìrì láyà tí láti àmọ́ ní ẹ̀yẹ́ máa pèpè ọwá dáadáa rẹ̀ ọya ẹbí láàká ìjọjù láàká ìta ṣe fún ní àbá ti dáyìn ọya ẹfọ́lò dáadáa ẹ máa sí bàjẹ́ tí mo dáta ní sáyìn bàjẹ́ tí mo dáta ní sáyìn ní mẹ́ṣì dáadáa ìdìbò ní ẹfọ́lò ọwá tú wálẹ̀ kéjọ pé nìkan lọ sí ti nẹ́nìsì àmọ̀láìkọ̀ wà gbà mú wọn àpá síbẹ̀ àbí ọ̀nà jalè nísìn wọn wà gbé lọ́wọ́ straight position ó fi ilẹ̀ ó tó á fi wípé ìlú gan ó ti fi sàdánwò ẹ̀yìn ìlú ẹ̀tẹ̀lẹ́ ọlọ́ọ̀ba ìlú mi ọ̀pọ̀lọpọ̀ ìlú ẹ̀tẹ̀lẹ́ ọlọ́ọ̀ba ni ó tún sàbúrú gan ó fi wálẹ̀ oníṣúrú àhálìmù lọ́lọ́run tó fi wálẹ̀ pé òkè ẹmọ́ sí èso tẹ́nìkọ̀ọ̀kan bá ti sí wọ́sẹ́ yọ máa tó ẹ̀sàn tó ṣe náà tẹwárí nítọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala wá nídìí nínú àwọn ẹ̀dá òun láti sin lọ́run báyìí ṣàmù ìpé táwọn tí ń sin lọ́wọ́ bá táwọn nípa gbé sí lákàáì tí wọ́n kọ̀ wá sáré kí gbọ́kọ̀ wọ́n sí lọ́wọ́ ọ̀rọ̀ kò lè dùn ok ẹgbẹ́ sọ́tà ní Muhammad nísìn ẹmọ̀gbọ́ ẹgbẹ́ sọ́tà ní Muhammad nísìn ọkàn jáde mọ́ta wá ní kúrò láìláì tọ́lọ́ tó kúrò gbogbo nílọ́ ìdáìdá àmọ́ nígbà tó jáde bẹ́ẹ̀sẹ̀ bí wọn kárọ́ mọ́ lọ́wọ́ àdánwò dé olódodo ní alámọ́nà ní sọ̀díkù àmínú ìjẹ́rúgbà nẹ́bí nù olódodo à kankan wọ́n yí ó padà pẹ̀lú òkì àti ìdọ́kọ́ ibi wá àti kókó àwọn fámílì rẹ̀ jọ ni àdúrà bí i ṣe pé yìí ẹ́ àjẹmáta ní àádá ilé ìlú fún wájọ́ fún ẹgbẹ́ ń dùn àwọn olùdọ́bàrílẹ̀ tàbàlá ẹ̀yà Muhammad ọlọ́dẹ̀ tàbàlá bó ṣe náwọ́ sí yẹn tàbàlá yára àbílá àbílá ẹgbẹ́ kọ́ máa púpọ̀ ọwọ́ àbílá àbí méjèèjì ọwọ́ rẹ̀ lẹ́yìn lọ́pọ̀ púpọ̀ ọwọ́ àbọ̀wọ́ àkókò ahìnlẹ́kùn state àti ìyàwó rẹ̀ jẹ́ jùmọ̀ ń pé àlùkùránì òdodo nù ẹni ẹkùn díẹ̀ ọkọ̀ lè gbàsíláàpù ìyàwó rẹ̀ ló lè gbàsíláàpù sẹ́wọ́n pé hùn hmm, sẹ́jẹ̀ wọ́n pé káwé ọba tẹ̀ sẹ́wọ́n pé ìyẹn lè jẹ́jà òkè òkè tẹ́ o ti ń kà mọ́ àrẹ́yìn padà ń sì tẹ́wọ́n pé ẹkùn rò rẹ̀ bọ́jẹ́ hùn a ti fi mọ́ pé àdíṣẹ́ òdodo làlùkùránì yẹn pé yóò wọ iná yẹn náà ni ara ọkọ̀ ìdúdodo àlùkùránì yẹn tó fún wa nínú olóyọ̀sẹ̀lẹ̀ kọ́dẹ̀ sẹ̀lẹ̀ sí nítorí pé O, kò lè sẹ́ tó lè yí padà òun ní bí Islam bọ́lọ̀bà lásánàtà aláṣẹ design pípẹ́ alkiyamu orí bó ṣe design pé ayé orí ó ti dé kalẹ̀ ṣẹwárí àwọn èyí tí ìbílísì ní pẹ̀lú ọlọ́pọ̀ dram ọ̀rọ̀ nígbà àwọn aláìta rẹ̀ sọ yẹn ní ṣẹ́ráwà tàwá sí mọ́mọ́ bá ń bẹ̀ yẹn án lè pọ̀ yóò fi àwọn ọ̀kan sàdẹ́ òkun alára wa yóò bá nǹkan sàdánwò fún wa nínú ìlú wa yóò bá nǹkan sàdánwò fún wa lórílẹ̀-èdè wa àwọn ìyẹn kàn jádánwò fún wa ni ó máa jádọ́ fáwọn àníbí ọlọ́run ọba yóò máa jádọ́ fáwọn ẹni rí fún ibi dáadáa jẹ́ àwọn náà dẹ̀ tó fi fẹ́ wípé gbogbo nǹkan tó yẹ ká ṣe fún yín la ṣe fún yín gbogbo tó yẹ kẹ́ ilẹ̀ rí ẹ̀yìn lẹ̀ ṣe ṣe wá rí àwọn mọ̀láìkà èsì wọn òun ni pé àwọn ọ̀dà tí ẹ bá dé hajj tí èyàn ọmọ ìbá àwọn kò sí náà bàláyé kò ní mọ̀ lọ́kọ̀ òkú ẹ̀rà gbígbà tó gbogbo gba ilọ́ wà ní ìtẹ́ ti rí èrò 3 million more than that tí gbogbo wọn kí ọlọ́run bá yẹ fún ṣoṣo láyé kaná pẹ̀lú òkun ẹ̀jẹ̀ astan òkè owó àwọn ẹ̀yìn àwọn ìbáàdì tọ́lọ́wọ́n bá bá sọ sáré àwọn díẹ̀ yẹn ni ọlọ́run ọba nífẹ̀ẹ́ wọn kọlọ́ba kúkúrú sínú wọn ọdẹ ọlọ́run bá dẹ̀ láìkí wọn ó dẹ̀ tú ọlọ́run wa tí ara wọn wọn yẹn ni àwọn yẹn ni wọ́n sẹ̀sà rẹ̀ ó ti dáàdì jẹ́ náà dáná àwọn kan náà ni ó lọ sí méjèèjì ẹ̀dá but làákàyè tó lọ́ọ́ fi jàre wá yẹn ìgbẹ́ni òdodo àti sẹ̀sà èyàn ní ẹ̀sà ń sàfúnra rẹ̀ ẹlòmí bẹ́ẹ̀ sí Islam àmọ́ ojú Islam ló ṣe ẹlòmí ọ̀bẹ́ sí Islam rárá òun tẹ̀lé gbónú kọ ẹlòmí bẹ́ẹ̀ sí yá bíi sáré kọ́mẹ́kù mi náà olóhùn fún wa lẹ́sàsà wà mẹ́tọ̀ ṣàrú nà bí láàrin ẹ̀ṣà bó tẹ̀ pé ṣàwà náà tó máa tẹ̀lé bí tẹ ọlọ́run ọmọ sọ́nà ìyẹn ni pé ọlọ́run ọmọ sọ́nà tàlá ní bó ṣe dìsáyà ni ọlọ́run ọmọ sọ́nà tàlá ní bó ṣe gbàgbé kalẹ̀ ni nǹkan tó lè gbé kalẹ̀ yẹn ní nǹkan yẹn yóò sẹ ṣẹ̀dẹ̀ a rí ti pé àwọn èrò òpin yẹn wọ́n òpin náà torí kó ti ní ẹ̀rí kọ̀ọ̀kan bó ṣe rí kọ́dà àníjọ náà bá ń sọ̀rọ̀ wọ́n ń gbé lẹ́nu ló ìgbọ́kàn ni wọ́n ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ wọ́n ń tọ́ betí bẹ́ẹ̀ wọ́n ń ta sọ́gun tó wọ́n bá gbọ́rọ̀ wọ́n bá lẹ́ni tí ń sọ wọ́n lè fi bá rẹ̀ lọ́pọ̀ náà bá kápá nígbà táwọn àníjọ náà bá ìbá kù láyé tábà kan sọ pé àmẹ́bì báyìí àwọn ẹgbẹ́ ẹni tó ń bá sọ̀rọ̀ tó bá rà níbi nǹkan ní tètè bá yọ tapò kátákó ọdún sọ̀rọ̀ ẹ̀yìn gbọ́nà ṣe jẹun ká gbé yẹn Islam lórí ìnísìn tó Islam lórí ìnísìn májò púpà níbi ìgbẹ̀nà náà ikú ní ọba ní sínú ẹ̀dàstán sẹ́gbẹ́ yóò múra dáadáa ẹ̀yìn àwọn kan lè ba lùgbà tí ó yẹ pé wọ́n tún sí ìpìlẹ̀ wọ́n tún kírun lọ́wọ́ tó lọ gbẹ́jẹ̀ lélẹ́rí ẹlòmọ́ tó ń lẹ̀ lókò àwọn kan ní lẹ̀ lókò ní tọ́ẹ̀ títóbi dáàbò náà bó ṣe rí nìyẹn ẹ̀mí pọ̀ kan yàtọ̀tọ̀ síra wọn bọ̀ ti tẹ́lẹ̀ pọ̀ kan bá ṣe iṣẹ́ àti tó ti sẹ́nu ìyẹn lọ́nà bàbá sọ́nà tánlá ìyẹn ni ó fi jọ ìjẹ́ then lórí pípín Islam yẹn ni àti pípín àwọn tó ti lọ ibi tó wá pé Islam tó ń gbogbo àwọn tó ti lọ yẹn lọ but ẹni tó là yẹn ẹni tó yọ fún wá èrè ibi tá gbẹ́sẹ̀ ní gbẹ̀gbẹ̀ tó ń wá ń gbẹ́sẹ̀ tó fẹ́ bí ìbítà nígbà nígbà ti ṣe gẹ́lẹ́ ìrùn tó ṣe ẹgbẹ́ tó wá rí ah, eré ìsídà ní ìdìbò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ kódà níbi ní pẹ́tẹ̀ ìbá lọ ìṣe ní ìwà bọ́ọ̀lù ẹ̀sùn mọ́ tí mò ń ṣe eré gbogbo wa ta kété kẹtọ̀pẹ́ ní kò ní sí bí àníbi láyé pẹ̀lú ìdúgbò ọdún sẹ́ńdà ọ̀sà ọlọ́dẹ tẹ̀lé ọlọ́dẹ ní òmìnir ní ìṣe kí ní kàkẹ́ ń tẹ́lẹ̀ ṣe kò dá jọ pé bóyá àwọn onílé níbi ṣe tọ́lọ́wọ́ bá yẹn ó kún ọwọ́ ọ̀dọ̀ àwọn ènìyàn á jìnà sí àwọn ènìyàn á dẹ̀ tún máa bẹ ọlọ́run bá wípé ẹni tó rọrùn ẹsẹ̀ wà ló ń bẹ náà gbogbo ohun tá ń kí ọlọ́run là ń bẹ dá bẹ yà mú kọ́lé bá olóbi kápẹ́tì kọ́lé bí aládé yà mú kọ́lé bá wọ́n tó máa ń darí ẹ̀mí máa ń darí ẹ̀mí wá sí ìtọ́jú pé ọmọ àbùtẹ̀lé ti jẹ ilé yìí á bẹ̀rẹ̀ ọba adẹ́ máa ṣiṣẹ́ tọ̀ ilé yìí àwọn tí alùpùpù adẹ́ máa búrúdù adẹ́ máa try láti máa bá ti sọ ọlọ́run àwọn ọmọ ọmọ